bóòní dákun mò ń lọ nọ́mbà eighty three ní Falokun street ọ̀rẹ́ mi Falokun street. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. má bínú ọmọ pé o di ní ọ ó là á ṣe bí o di sọ̀rọ̀ báyìí ní ìsìn àdúgbò ìgan burú gra gra bẹ́ẹ̀ wo eighty seven. Ah. I'm not here speaking now. Òfurufú gan dàrú eighty seven seven. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ah ẹ níwèé báyìí ròyìn kan ló wà lọ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kí n kọ́ kí n lórí mi àbáyé àbájọ tí òfin lè sọ̀rọ̀ àwọn áńgẹ́lì ti máa jẹ́ ọ̀dà wo ni so òdi inú ẹ̀ mọ̀ bu o. wèrè tẹ̀lélé mo láti rí èèyàn gidi jàre mà pé akọrin ti lólú ẹ̀ wá bá. hello mọ̀ bá o. are you playing what type of playing is this. you never say anything you just start. àwọn wèrè pọ̀ lẹ́kọ̀ọ́ yìí o. Good afternoon. Ah, good afternoon. It's okay, it's okay. Sorry for keeping you waiting. I was yes, attending sir. to some calls inside, okay? Yes, sir. Please sit. Sit down, sir. Uh, uh, I'm here for gate man. Oh. Please sit. I can sit gate man. Yeah, sit. Okay. Ah, make I go open door. No, no, don't worry. Don't worry. I want to start my gate man. Don't, don't worry, don't worry. I think I have another applicant. Wàhálà máa ṣẹlẹ̀. Oga, Okay. The employee, Def and Dub here. Who is Def and Dub? Eh, good afternoon, sir. Yeah, good afternoon. How work, sir? Very well. Are you the second applicant? Yes, sir. It's, it's not Stefan Dobo. Oh. How do you know it's Stefan Okay. You, you just spoke now. Maybe get network. Ẹ eh, gbàgbà torí yípadà jàre iṣẹ́ ìmọ̀ tó ń ṣe yín ni ṣé mo jòlè lójú yín sìn ní iṣẹ́ wa òkè ẹ wẹ́ pọ́nra yín lé o. àṣà ẹ̀ ń tẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ́ẹ̀lì bíbí ẹ pàdé mi ní bus stop ẹ ṣe ẹ lò ẹ ṣe ẹ káàsán ẹ ní kí n máa fún yín ní àdírẹ́sì àdírẹ́sì òṣìwò náà fún yín ṣé mi jòlè lójú ni kọ́tẹ́gbà ni mo dá padà fún yín. ọ̀gá ẹ̀gẹ́ mental problem too. I, I, I, I, ọ̀gá. àìkọ́ ọ̀gá ẹ̀gbẹ́ gbọ́dọ̀ wá sẹ́yìn àwọn olẹ́fẹ́ máa sọ̀gá ọ̀gá wo máa yọ̀ lálẹ́ kẹ́ máa kó bọ̀gá gan lójú oró rẹ̀ gan máa bọ̀gá. abẹ́ mo tẹ̀ ń ṣe ni. senior ni mi by gate man. senior òṣìwò ta ló sọ bẹ́ẹ̀ fún yín. say you no serious o don't give a job o oh. i'm ready to work now i'm gate man. employ me now now don't say a single word. ọ̀gá don say jaja you don't mind am jọ. ah àbíkọ́lọ́ fọ́ àjẹkọ́lọ́ fún mi síwájú jàre i'm ready to work. <laughs> say ọ̀gá i'm ready to work. no answer ẹ. stand stand stand up. kí ló dé gan náà kí ló ṣẹlẹ̀ gangan èmi lè máa gbà ṣiṣẹ́ kí ló are you okay. idiot you know it's not okay. it's not at how can you be this irresponsible even in my presence. serious. in our presence. shut up. i'm sorry sir. shut up tó bá rí fórí ọ̀gá tó kú ó lè lọ́ta. sọ kí ló fẹ́ farúgbó ṣe ṣẹlẹ̀ dàgẹ́ẹ̀tì sí ni ẹ̀yin tẹ̀lé àwọn kan sí lásán ṣẹlẹ̀ lọ́la yín sí lásán. I will break you if you don't keep quiet. ọ̀gá náà ọkọ. wọ́n láwọn òyìnbó pa iná sọ èbúrò láwọn pa iná. I want you to respect yourself you you you you. okay you, know what I am sick. You see, I am tired of the both of you. I am no more interested to employ you. Get out of my house. You are too joking, your guy. Stop. Hey! You say what? Are you okay, Oga? I'm too bad, me. It's compulsory for you to employ me, oh. Hey. Please, let me tell you one thing about me. Ah. You know, when we are talking the other time, that's the good side of me. Hey. But uh, I promise you, if you decide that you are not going to employ me, no problem about that. But I promise you, I know by the time I finish with you, I know God will forgive me. I'm too bad, me. I can't say things. My mother is a wish. My grandmother is a wish. How have I to say If I deal with you, ha! Ah, the best of you threatening me in my house. Well, he's trying to tell you that he's going to kill you, but I promise you, if he kill you finish, I will come back and kill my own. Yeah! Yeah! So you die two times. Okay. No, don't worry. Don't, don't worry. I, I, don't work. I'm not I ready to work again. I'm late. Don't no, worry. No, no, no, no, no. I'm not. I don't work again. I want to go. Sorry, sorry, sorry, please. Okay. No problem. <laughs> <laughs> I automatically um, hire you guys. You can work as my gate man. Uh, excuse me. How many gates do you have? No, don't worry. because you have only one gate and I cannot work with him. Maybe you are going to. I can't work with this old man. No, he don't know how to do anything. I say, are you going to create another I gate? Will, but I, will. I want to, I, my own. àti pé ekele prepare mi tàbí mo ṣe gbà àwọn oníkọjá wájú ẹlẹ́mẹ̀wá tí káàdì fi sáré jó tán. Ah, ṣé kíkọjá tó ń kọjá ló ń jẹ́ kí káàdì jó tán. Ah, ṣé ẹ mọ jẹ́ ń pè prepared ni nǹkan ẹlẹ́mìí ni lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe kọjá ní ọmọ jẹ náà ni. Ah, ẹ má mọ̀ gbẹ̀rọ abalabi tó wà mọ̀ sí ẹ̀mẹ́lò mọ́tọ́ fún yín pàápàá yín dẹ̀ di ẹ̀kú pa ẹ mọ̀ gba mi prepare mi tàbá wà mà yọ ọmọ jó káàdì ni. má bẹ̀ẹ́ a máa gbẹ̀yìn kú lè wọlé. Ah, ah. kí ni. ló ṣẹlẹ̀ bàbá bẹ́ẹ̀ ṣe ń fọwọ́ jẹ lára yìí mi ò láìkí. èmi ń fọwọ́ jẹ ọ́ la. bẹ́ẹ̀ ni sà. sọ̀rọ̀ pé ẹ jẹ mí lówó lé tóró lẹ́kọ̀ọ́ bá láńlọ́ọ̀dù sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ẹ jẹ mí lówó lé sọ̀rọ̀ pé ẹ jẹ mí lówó lé kí ló ń tà náà tó ń jẹ sárátà mọ̀ ń bọ́ sọ̀rọ̀ ń fọ́ fa kínní búrẹ́dì búrẹ́dì mẹ́rin one two three four five six seven eight iná nu òpè mẹ́wàá ṣé o ti rí ayé ẹ̀ lóde tó pọ̀ ṣe bísíǹsì báyìí lójú ara rẹ̀ ẹgbẹ́ yín lẹ́wọ̀ àdóde lẹ́ẹ̀ sọ pé ẹ̀ kọ̀ǹtínà búrẹ́dì lẹ̀ ń já tẹ́ẹ̀ ní mọ̀ pé ìjà kọ̀ǹtínà búrẹ́dì tó ọ̀pọ̀ yẹn máa gbọ́ sọ́ọ̀bù lọ wá kí ní ẹ̀rọ tó gbé kalẹ̀ tó da kí ní wèrè bò lórí ìgan náà ọmọ sanwó sọ́ọ̀bù. Ah, baba landlord kí ló lè tó báyìí ẹ kí ló di ẹ má ní wá lára. ṣé ilé kọ́ lè gbà lọ́ọ̀ mi ni tẹ́ ẹ gba ah, o ah, mo lè mú dání ní tẹ́ ń pè landlord nu ọlọ́run rí ilẹ̀ ni gbogbo ọ̀rọ̀ ilé dẹ̀ sọ pé kiri ẹ̀yin kọ́ lọ lóun náà ẹ̀yin kọ́ fún wa léèmí tàbí mí yìí náà ẹ tèkẹ́ easy náà. wà á ń ń gbèsè báyìí tẹ́lẹ̀ bá ti gbó jejeje ṣé mi lọ bá sọ̀rọ̀ báyìí èmi lọ bá sọ̀rọ̀ báyìí ẹ súnmọ́ mi kí ló ṣẹlẹ̀ kí ló dé ibo lẹ̀ ẹ súnmọ́. wá kí ni ìsì ọgán. ẹ fi mí lẹ̀ jàre mi ò láì ṣe fọwọ́ jẹ mí lára yìí kí ló dé. ẹ tí àmọ́ gbà mọ́ rántí pé àmọ́ olóúnjẹ kankan. lọ́gbọ̀dọ̀ adìlẹ ìyá rẹ. èmi ò mọ fún ọ. adìlẹ ìyá láàyè ẹ. bákan ṣe yàrá kẹsẹ mi lọjọ ń gbélé mi ta ni ìwà jẹ. ebi wọn ti obìnrin wọn ti kọjá ẹnu ọ̀rọ̀ yẹn ti kọjá ẹnu mi. Ah, ó jẹ ẹnu rẹ lọ ah. ó jẹ ẹnu rẹ lọ n bò pé dáa ń jẹ. ó jẹ ẹnu yàrá yẹn. tántàlá lọ jẹ. èmi náà lọ wá yọ. ara kùsù lọ jẹ. ẹni fún ọ lẹsìn yí ẹ ní ìmọ̀ fún ìyá láyé. ìyá mi rí ẹgbẹ́ rẹ̀ ìyá mi rí ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ mú. <laughs> ọjọ́ ìwọ ṣe ìyá rẹ̀ rí ẹgbẹ́ mi tí máa sọ kíní kan ní bílíìfù mo kọ́ yẹ lẹ́sìn ọkọ ẹlẹ́sìn mm. ah, aṣàgbàdéwé ni wọ́n lò ní. ọ̀rọ̀ ni dámi ni mo ló ra mi lò private ni. ó lè ṣèkọ́ lé léyìí gan mi ìdíwọ́ ní ìrẹ́ ni o. Mm. wo mọ́dọ̀rọ̀ rú o. ẹ̀yin náà lẹ́rọ̀ rẹ̀ ah, owó ṣe pọ̀ lọ́nà bíi two thousand lọ́wọ́ lọ́mọ tó two thousand tó. nígbà yẹn pé abẹ́rẹ́ oúnjẹ àwọn ehoro nílé ìbá wa lájẹ two thousand kó wọ̀ gan jẹun ìjókòó kan kájú wá sọ pé oúnjẹ kára sílé. ṣé two thousand ló ra ń jẹ nílé. two thousand rẹ̀ wọ́n ló ra ń jẹ nílé ebi wọ́n jẹun bọ̀ ni èmi ò jẹ́ bọ̀ ẹran dídí tí mo mú bọ̀ lánàá. ẹran dídí tí mo mú bọ̀ lánàá lọ jẹ hmm. abẹ́ mo gbọ́ ẹran dídí tí mo mú bọ̀ lánàá lọ jẹ ilẹ̀ ń ta yín lélẹ́rẹ́ hmm. èmi gan ọ̀rẹ́ mi sùn ìwọ ti jẹun. ẹ jẹ ẹran lásán ni ẹran mélòó máa jẹ mẹ́fà. ẹran tó jẹun gan two thousand rẹ̀ ò ká. dídí mẹ́fà ọ̀rọ̀ ó ti yé mi hmm. sáàmù owó wa kò sí àrùn jẹ lé. ọ̀dà àwọn ọ̀dàdì àkójọ lásán fún ọ ọ àti àlọ nínú five thousand three thousand sí yóò jẹ five thousand. wọ́n palẹ̀mọ́ ogun tó ń wọnú etí mi àrùn jẹ sílé ṣé kìí ṣe mìíràn lájọ jẹ ni. Ah, àwa méjì ṣé bóńjẹ èèyàn méjì ní five thousand ó kéré ní àbọ̀ pọ̀ jù. kí ló rà iṣu lè méjì five thousand ti fìdí jálẹ̀ kódà bó ló jẹ̀kọ́ àtọ̀dẹ̀ lálẹ́ kò sẹ́wà táyì ṣe é ọ̀lẹ̀. ṣebí iṣu tuntun ti jáde. iṣu tuntun jáde kìí ṣe two thousand náà lè nbọ ti ọdún máa jẹ bàràǹdà lára mi. bàràǹdà kí ni wọn náà wọlé lọ́ra fúnra rà fún ìyẹn. bàbá mi kúrojọ́ abẹ́lé máa jalè. wọ́n á jalè wọ́n mọ iye obìnrin ni ẹ̀yin ọmọ ni. mi máa yẹ ọ báyìí. ebi ń lọ tètè jí mi máa yẹ. ibi tá a ti mọ rí ọ ibi tẹ́lu rẹ ti lè lù. ibi owó bá lẹ́nu rẹ ó wọ̀ wù. ẹnu mi nìkan kọ́ ló lé mẹ́rin ó bára mi ló lé ìyàwó ọ̀pá. gbórùn ìbá ilé rẹ. ẹ dáa ìlú lọ fẹ́ fún ọ báyìí ìlú lọ fẹ́ fún ọ. wàásù ló kò lẹ ebó ń jẹ lára. wọ́n ti ní kájá àrẹ̀ sí fifty thousand láà hmm. ṣe patí. patí kí ni àlóúnjẹ àlépo àlẹ́rùn àlápà inú ẹ̀ láti rapọ̀ mọ́ gbígbẹ ata gúngún tòmọ́ọ̀tì àmọ́ ìwà tó ọmọ lálejò kọ́ tó mọ pariwo lágbọ́jẹ́ fún wọn lóúnjẹ bàbẹ̀dúró fún wọn lóúnjẹ. ọ̀dà yìí lálejò lóṣù yóò fún two thousand lẹ́ẹ̀kan náà kí ló dé. olùkọ́ gan lásán gan ó gba ten thousand. kí ló dé nígbà tó yẹ pé góòlù òun èso olùbọ̀ ọ̀hún. sọ́ọ̀jẹ̀ lá fún nìkan. sọ́ọ̀jẹ̀ lá fún lójú ẹ̀. bóyá ká bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kúrò gbé náà. two thousand wàásù ni ọ̀pá wọlé kó kówó lẹ̀ níwà rẹ̀ ó mọ̀ sàrò lórí owó lásán. àtẹ láyéláyé tó bá ti bá mi sọ̀rọ̀ òun mọ̀ lọ slang ma ní ìdíwọ́ ọjọ́ lójú wàásù ni kí o tó wó lẹ̀ fifty thousand ọba pè àwọn rẹ̀ ní ọbẹ̀ lọ́mọ fifty thousand. wàhálà rẹ o ti pọ̀ jù. mo ló tún dà báyìí. ń lọ mú fóònù mi ní fóònù mi ní fóònù mo fi kọ́ sí ní ìjọba yẹn. ó fóònù mi ní ìjọba fún ọ fifty thousand àfọ. ó yà. n bọ àwọn ẹ má fẹ́ mú wo mama búùtù díẹ̀. ṣé kèmí ó lọ sí padà ọ jẹun alẹ́ nù. rádò kò ní lọ mú wa. bí bá fẹ́ bọ̀ kó bọ̀ lórí oorun náà jẹun sùn. olú ọ̀pọ̀lẹ́ ọ̀rá lẹ̀ inú inú wa náà first bank inú wa náà wema bank wà. mi ò rí rí eléyìí o. ó yà lè jẹun. kí ló tún sọ má bù mí o èèyàn má lẹ́kọ̀ọ́ bò lówó sọ má bù èmi o ah, ah. èmi lọ́lọ́run rẹ̀ máa ṣe transfer fún wọn ni kò sí káàtì two thousand lọ́wọ́ àlọ́ mi nílé ṣe transfer fún wọn. ṣe transfer kalẹ̀ ọjà. kò sí síbo nǹkan tá à ní jà àforún ó láìkì kínní kò tún ní kò sì ní fi yún yẹn mi. táyì tí mo tún ṣe lánàá sọ̀rọ̀ láìkì. àwọn ẹ̀rọ fọwọ́ sórí fóònù mi kó jẹ́ ìlọra nǹkan tá a ṣe. Eh, inú ẹ̀ dùn ni inú ẹ̀ ni mo fáyé ìdí mo ti dorí ẹ̀ kodò ń mo ṣe mo rí lórí fóònù ọmọ kan rẹ̀. yóò wá àbí kí ni kí ni. èèyàn gíga sọ̀rọ̀ dorí kodò sọ̀rọ̀ kò fọ́dẹ̀ ṣe kẹlẹ́ àwọn bọ́dẹ lọ sẹ́yìn. ẹ káàárọ̀ alájà. ẹ káàárọ̀ ẹ̀yin náà rí ká. ìjà ni. ó rẹ gbá lọ́wọ́ mi ni. Ah, alájà ṣé bí ìdùnnú ọ̀gá ni kọ́kọ́ mọ́ ṣẹ́kọ́ sóríire yóò ṣe á pé ẹ̀yin lẹ́tọ́ fẹ́ máa kí oríire mi bọ ọwọ́ ẹ̀yìn ṣé ẹ fẹ́ dá fún mi ni. ó rọrùn. ẹ ṣe àgbàjì lọ́ọ̀ mi dẹ́ gbégi mi fún mi. aṣojú ní àfihàn ṣe àlàjá oríire iwájú ọ̀nì kété pé kẹfẹ́ àbáyé mi jẹ ẹ ṣe máa fún yín lówó ni. àṣàmù ah, ah. àwọn yòókù tó fún mi lówó yẹn wọ́n gọ̀. ṣé a lè bá yín dá sí. torí kí n la ṣe wá. alájà àwọn tó tini lójú jolè lọ́pọ̀ gan bẹ́ẹ̀ni. ẹ mọ̀ pé èmi àti ẹ̀ five and six ni wá but don't see me as his friend alone i'm also a solicitor to him bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ mo ń fi àsìkò ẹ sọ fún mi pé mo tẹ ìgbésẹ̀ yín ẹ wrong ẹ gbọ́dọ̀ kò yé ìgbésẹ̀ àwọn ìyá aláya ẹ ló wrong ìjà ni mi ń dá sí ojúgun lẹ́bẹ̀ẹ́ ìdí wọ́n ń jà nílé ọkàn ó ṣe kùn ẹ̀. kílẹ̀ tí o kọ̀ mí ṣé ìjọba lẹ̀ yìí ni tẹ́ ń kógi ẹ̀ for what. ẹ lọ pẹni tó bá fẹ́ pè wá. now on behalf of God make sure you return those igi ẹ kó gbogbo yẹn padà fún straight away tọ́ba bá yín dá sí ẹ̀ ò ní láìkì ra yín èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ má yẹ kí a bá tọ́ débi ọ̀dọ̀ gọ́fìnẹ̀tì kálukú ẹ̀ jọ́ọ̀lù kó aago kó gé please. ìjọ ìwòwò di àkàrà ni. ẹdùn ah, ah, alájà ṣé ẹ ti fẹ́ sọ̀rọ̀ ayé di kọmíṣánná gidi ni aṣojú wọn pè yín ká máa ran yín síjọba kẹ́ máa fún alábọ̀ padà ni. lọ competition. kọ́ gbẹ́gbẹ́sẹ̀ àbí wọ́n máa gbẹ́gbẹ́sẹ̀ máa ti gbẹ́gbẹ́sẹ̀ tó tó bá ní kó gbẹ́gbẹ́sẹ̀ kó á bàjẹ́. sínú ti àgbẹ̀sẹ̀ lásán ni èmi yóò gbé bọ́dì mi mọ́ ni ìgbé sóòlù mọ́. ẹ má ti ṣe bẹ́ẹ̀ alájà ẹ jẹ́ ká tẹ̀ kẹ́yìn sí i hmm. tí ẹ bá kókì fún ìrọ̀rùn ogi náà ìrọ̀rùn ẹ̀yìn ó máa fẹ́ tì í kí sóòlù kan ló máa fẹ́. nǹkan tó máa sọ nìyẹn àgbìnwẹ̀. because ó ní ohun tí mò ń derive látọ̀dọ̀ tiẹ̀ ẹ kó di ẹ fún ọlọ́run adúró tí a tún lé àtọ̀mọ́ ní ṣe dáṣọ àbá ah. ti dà wá bí. àgbìnwẹ̀ oníjẹkújẹ ó máa affect ẹ tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ yín tán ẹ̀ tún kúrò láyé bẹ́ẹ̀ ni mo sọ. ó le tó bẹ́ẹ̀. ó le jù bẹ́ẹ̀ lọ. kúrò láyé fún ta ni. fún èmi èmi kìíní. ẹdọ alaja, ẹdọ tí ní ṣe ní ọ̀fara hàn yín àbẹ́yìn lẹ̀ ìfara hàn tí ń ṣe yín. mo fẹ́ bú mi kọ́ yẹn. ẹ ṣe kàlàyé ọ̀rọ̀ ni. lọ́gbọ́n mọ̀ pọ́n ilé ẹ má fún mọ́ mi ẹ má fi yàdé yín o kúmọ̀dé ìyẹn rẹ̀ rẹ̀ kọ́mẹ́ntì ìyàwó yín. Ah. ṣé wà náà wò. bí bá dùn ìṣèjọba yìí kí ló máa ṣe. ayé gbọ́ ètò peter. kí ló máa ṣe. ọlọ́pàá fún yín. pápá ọlọ́pàá fún yín. ọlọ́pàá fún yín. ẹ jẹ́ wọ́n ọ̀nà fojú sí. lọ́jọ́ kan ẹ jẹ́ wọ́n ọ̀nà ìgbàlọ́ gbọ́ pẹ́ lẹ́nu ẹ. ẹ pé yẹ kó sọ pé kó sọ pé jẹ̀rí ọ̀gá jù ọ lọ owó yà pẹ́ lọ́mọ́ràn. alájà sẹ́wọ̀n pé àwọn ẹgbẹ́ bí gbàtẹ́ ẹ máa bọ̀ á nà. ẹ bá dọ́gba ẹ nífẹ̀ẹ́ ẹ sọ́kù. ilé ẹ̀ bá kúrò bíbá yìí sìn tí bá pa àwọn bọ́ọ̀sì.